àwọn kan náà lọ́lọ́run lọ́lọ́run ọba aláà ló kó àrísì kélé lọ́wọ́ àmọ́ àwọn tí wọ́n bídíà làwọn ń sponsor wípé ẹ sá máa dáadáa dálẹ̀ lọ àwọn máa náwó ẹ̀ wọ́n wá ń fi owó ọlọ́run wọ́n fi ń takò ọlọ́run ọlọ́run tí ó sọ̀rọ̀ ti yín bẹ́ẹ̀ ọlọ́mọdé ẹ̀dá padà sí ibú àtẹ̀yìn àti ìmáàmù wa àti gbogbo àwọn jàmáà lápapọ̀ ní Hudhaifa Central Mosque ọlọ́run níjọ́ rẹ̀ yín o gbogbo akitiyan yín nínú Islam kọlọmọsẹ ìgbà lẹsẹ fún yín bá a ṣe wá aṣàdúrà fún yín aṣàdúrà fún gbogbo àwa jẹ̀mọ́ ní gbogbo bí a ti wá dáadáa tá a tọrọ fún wọn ọlọmọsẹ àjọ kárí àwa náà ọkùnrin wa obìnrin wa ọlọmọsẹ àjẹ àṣeríire ọlá ìjẹ kan ṣoṣo fọlọ́wọn bá wa. a kú òǹgbẹ a sì kú àìsùn torí Ramadan sawmun fin nahar wa qiyamun fil layl a máa gba àwẹ̀ lọ́sàn-án a sì máa dìde lóru àtòru Ramadan àti ọ̀sán yìí náà là á fi ń jọ́sìn fọlọ́ àbẹ̀ ọlọ́run kọ́lọ́mọjọ já sásán fẹ́ni kọ̀ọ̀kan wa mo kí gbogbo àwọn àfáà tí wọ́n darí ètò àti gbogbo àwọn àlùfáà tí wọ́n ń bẹ ní ẹgbẹ́ mi àti gbogbo àwọn ẹni lọ́kùnrin lóbìnrin asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. ìtí wọ́n ní kágbéyẹ̀wò láàárọ̀ yìí ọ̀rọ̀ ńlá kan ni tó ṣe pàtàkì púpọ̀ òun náà ni atahamulu wasaburu atahamulu wasaburu ìfaradà sùúrù ìgbàmára kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa ẹ jẹ́ kọ́kọ́ dá gbogbo wa lójú wípé ilé ayé ilé wàhálà ni ọlọ́run náà ló sì sọ bẹ́ẹ̀ ipe tẹ bá ti bọ́lé ayé o ẹ má rò pé ẹ ń bọ̀ wá gbádùn láyé ẹ ń bọ̀ wá ṣe wàhálà ni àlìjánà ni ìsinmi wà náà fi láàánú sùn lálìjánà nítorí oorun yín máa ń ṣàǹfààní fún wàhálà tá a bá fara sí nígbà tá a bá ti wá sí wàhálà kò sọrùn lálìjẹ́nà bá a ṣe yajú lẹ̀ kedere ni khalidina fiya gbére allahu akbar ọlọ́run bá sọ ní karim ọlọ́run bá ní a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní lakọ́dí khalaqna li insana fi kabadi ọlọ́wọ́n bá ní mo dá omi ìyàn sínú wàhálà bọ́ọ̀ bá ti ní ọ máa dààmú bọ́ọ̀ bá tún ní tán ìdààmú mi tún bẹ̀rẹ̀ tálíkà ọmọ pòun ò ní kò ní níjẹ́ owó bá ti dọ́wọ́ ẹ̀ ọ̀tún sinmi má so ń sùn dáadáa tẹ́lẹ̀ ọ̀wá ní ronú sùn má so gbélé tẹ́lẹ̀ ọ̀wá ní ráyè gbélé má ọmọ wa ní ká àbímọ àbímọ gbogbo agbára ni ọmọ sàbóhun ṣe bímọ òní ọ̀dọ̀ dókítọ̀ ọ̀la ọ̀dọ̀ nọ́ọ̀sì ọ̀dọ̀ àfọ̀n rúkìá níjọ ọmọ bá tún dé báyìí ṣé wàhálà ti pin jama ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nu jama afẹ́ dépò tó ga kọlọ̀ ń gbá wa náà ga wàhálà yìí pọ̀ kọlọ̀ ń gbé wa ga ni ọwọ́ aṣá wa gbìyànjú ọlọ́run wa bá falùbáríkà sí ọwọ́ abọ́ rẹ̀ nípò tó ga jama mùsùlùmí ìjọba ti dépò náà ní òṣìṣẹ́ mímá. ẹ̀yọ́ màyá mi bá a bá ń wá mà láàmà dààmú àmà lè kéwú káàkiri ọ̀dà wọn fà lóru lọ́sàn-án mo fẹ́ nímọ̀ ni mo fẹ́ dá fáà ni ǹjẹ́ wọn bá ti mọ̀ ọ́ pé o ti mọ kéwú ǹjẹ́ wọn bá ti mọ̀ ọ́ pé o ti di onímímọ̀ ǹjẹ́ àṣìṣe bá ti tú pé màá ń bẹ lọ́dọ̀ rẹ kò sí sinimá ọmọ àfàwọ̀ Ahmadu ibùnú ambali ní àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin abdullahi lórúkọ wọn ní wọ́n sọ máa ń sọ pé abu abdullah sheikh ahmed ibùnú ambali ọmọ wa bí bàbá ẹ̀ nígbà orí fìtínà ó ní yá aba abdullah ìwọ bàbá mi mata nastarih nígbà wo láàsìmí gan nígbà wo lẹ́fẹ̀ẹ́ sinmi bàbá ni lan nastariha a lè sinmi hata nadọ àkọdàmánà fìdíjànà ó dìgbà tá a bá gbé ẹsẹ̀ wa sínú àlìjánà báyìí tá a wọlé nígbà ní sinmi tẹ̀sí kínní lọ́sẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú àyà tí mo kà yín yóò ti dá gbogbo wa lójú pé tí wọ́n bá ní wàhálà ń bẹ kò sí nǹkan kan téèyàn fi máa wá gbádùn ayé tó ju ìfaradà àti sùúrù lọ tálíkà ó ṣe sùúrù olówó ó ṣe sùúrù onímọ̀ ó ṣe sùúrù ẹni tí ń wá mọ̀ ó ṣe sùúrù ọkọ ó ṣe sùúrù ìyàwó ó ṣe sùúrù eléré ó ṣe sùúrù àwọn tá à ń tẹ̀lé eléré á ṣe kíni á ṣe sùúrù. لقد حثنا الله تعالى على الصبر في الآيات في آيات كثيرة ọlọ́run ń sọ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù nílé ayé tẹ wá yìí sùúrù náà ni solution ọsọ ní àìmọye àwọn àyà tó pọ̀ àyà alákọ̀ọ́kọ́ jẹma àbí àwọn bàbá wa tí wọ́n kọ́ wa ní sunna ẹ̀rí náà ni wọ́n ní ká máa kó ká ẹ̀rí ni alùbídíà ni wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ mi ṣe rò rẹ̀ irọ́ bó ṣe rò kọ́ bó lànà bí ṣe rò ó àtàwọn sàhábà ọlọ́run ya ayu aladina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ǹkọ́ ọlọ́run ò pé ordinary person ọlọ́run bá lẹ́yìn tẹ́ ti ní ìmánì tí ìmánì ti dára yín èṣù bí rúùn ẹ lè ṣe sùúrù wàṣọ bí rúùn àwọn tí ó ṣe sùúrù láàrin yín ẹ fún wọn ń sùúrù o wàrà bí tún ẹ má fi masalasi lẹ o. واتقوا